السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú nípa àlàyé eléyìí tí àti kò ní orí rẹ̀ nípa ìròyìn bí àrẹ́lúwà Muhammad sallallahu alaihi wa sallam bí wọ́n ṣe máa ń kí ẹ̀rùn ẹgbẹ́ bá ṣe mọ̀ wípé àsọláàtù ìrìnmáàdójì ìrun kíkí òun náà ni òpó a, ilé ìlú kàátà tó ti wípé ọ̀ràn yan ojúlówó oníkáàkì gẹ́gẹ́ bí ó ṣe wà ní àkọọ́lẹ̀ ìjọ anẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ọmọ ìkì bẹ́ẹ̀ a sì wà lórí hadithi ìyàwó Àìṣà aka hadith náà ní ìjọkọ̀ tó kọjá ṣùgbọ́n ìwọ̀nba àlàyé kékeré náà ní láti ṣe ní lórí ẹ̀ pẹ̀lú ọgbọ̀rọ̀ ọba subhanahu wa ta'ala orí hadith ìyàwó Aisha náà ni a tún láǹfààní láti padà sí ìlú láì tààlà. Ana Aisha ta radiyallahu anha hadith number 90 59 Ana Aisha ta radiyallahu anha qalat كان رسول الله صلى الله عليه وسلم يستفتح الصلاة بالتكبير والقراءة بالحمد لله رب العالمين وكان إذا ركع لم يشخص رأسه ولم يصوبه ولكن بعد ذلك وكان إذا رفع رأسه من الركوع لم يسجد حتى يستوي قائما وكان إذا رفع رأسه من السجدة لم يسجد حتى يستوي قاعدا وكان يقول في كل ركعتين التحية وكان يفرش رجله اليسرى وينسب رجله اليمنى وكان ينهى العقبة الشيطان وينهى أن يفترش الرجل ذراعيه افتراش الثمر وكان يختم الصلاة بالتسليم عائشة قال قضى يرسوا وصيبه إنه شجاع النبي صلى الله عليه وآله وسلم هنا يستفتح الصلاة بالتكبير النبي صلى الله عليه وآله وسلم tí fi máa sí ìrun òun náà ni gbólóhùn Allahu Akbar gbólóhùn Allahu Akbar takbir olójú aníwẹ̀ wípé ìrun ti bẹ̀rẹ̀ lọ́jọ́ kan ànẹ́gbà sallallahu alaihi wa sallam kàmọ̀ sábàtà fi sahih wọ́n ti ṣe ìkọ́mà wọ́n ti ṣe ìkọ́mọ̀ tán Ànábì sallallahu alaihi wasallam ń wá rántí pé òun jẹ ìwẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ń rántí pé òun jẹ ìwẹ̀ gúúsùlù jẹnàbà wa nígbàtí wọ́n ṣe kánà tán wa ni makanakum makanakum ibi tẹ́ ló ànábì wọlé lọ ó lọ wẹ gúúsùlù nígbà tó wẹ gúúsùlù tán ó padà wá sí mọ́síd àwọn sàdúrà bí wọ́n ti wà wọ́n ti padà tún ìkámọ̀ sí mọ́ ànábì ti àwọn olùmọ̀ wọ́n ní ẹ̀rí ilé wípé lẹ́yìn ìkámọ̀ èèyàn tó ní sọ̀rọ̀ ó ìkámọ̀ kò ṣe wípé ti kí ni inú ti bẹ̀rẹ̀ báyìí ó kàn ṣe ìṣàrò wípé kọ̀rí bá ìró bẹ̀rẹ̀ báyìí láì pẹ̀ sáàdùkúta ìró bẹ̀rẹ̀ so bàbá mi sọ́lá sọ pé màkà ànàkùn ẹni ó fi tẹwà yẹn o ànábì lọ nílé owó ẹ̀ wàtó ẹ̀ padà wá sí mọ́sí wọn ọ̀dẹ̀ tó kà á mọ̀ sí mọ́ ó lè bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu Akbar ìbán eléyìí òun náà ni hadith yàwá Aisha ó tún kí lẹ́gbẹ̀ẹ́ ìgbé Allahu Akbar ibẹ̀ ni òun ti kí ni òun ìbẹ̀rù ló ti bẹ̀rẹ̀. Sáàrẹ̀ sọ́là sọ́là tó bá ṣe tẹ̀lifíìrì tán, a ṣàlàyé fún wa wípé yádọ̀wù yádọ̀wù wàkásọ̀tà ìgbàtà ń ṣe dára. A ṣàlàyé fún wa wípé yádọ̀wù yádọ̀wù àyíwúná alàlèrí sọ̀rọ̀ alàsọ̀dì yìí. Yóò gbé ọwọ́ ọ̀tún rẹ̀ lórí ọwọ́ òsì, yóò sì sí àyà rẹ̀. Gbígbé ọwọ́ ọ̀tún lórí ọwọ́ òsì, hálà nílò àsọpọ̀ ní o. Mélòó mẹ́rin a ní alwábírùn mélòó ni wábírùn a ní alkọ́bdù mélòó ni kọ́bdù méjì gbogbo ẹ̀jẹ́ mẹ́rin lápapọ̀ alwábírùn ìmọ̀ wádìrún tafil yumna aláàzọ́rì tafil yusra tágbé àtẹ́lẹwọ́ wa ọ̀tún bí mo ṣe gbé yìí kágbé lórí àtẹ́lẹwọ́ wa òsì báyìí nínú àwọn sífà wádé ohun sífà kan ní gbòrògbóyé ágbé lórí àyà wa ìkan ní nínú wádé ohun ìkéjì nínú wádé ohun yóò kọfà ẹ̀yìn ọwọ́ yóò kọfà ọrùn ọwọ́ yóò sì kọfà òkè ọrùn ọwọ́ òun náà ní bíi alárúbá ń pè ní aside olù ibà ó túmọ̀ sí wípé ibi yóò wà níbi ibi ibi tí mo fọwọ́ kàn yìí ibi ìpé ìpé ìsàlẹ̀ ọmọ níka yóò wà ní orí ibi yóò wà báyìí yóò rí báyìí ṣáàrí báyìí àti rí báyìí afọ̀n ibi báyìí yóò wà níbi ṣẹ̀rí pé wájú ilé ó yàtọ̀ sí àkọ́kọ́ àdúgbò yàtọ̀ ṣẹ̀rí pé yàtọ̀ àkọ́kọ́ yẹn gbogbo ọmọ níta ojú ọrùn ọwọ́ lọ ẹlẹ́ẹ̀kejì onígbé ibi yóò wà níbí àdúrà báyìí báyìí báyìí wájú ẹlẹ́kejì ni kọ́pùtù méjì kọ́pùtù alákọ̀ọ́kọ́ ó ní pé a fi ọwọ́ ilé a fi gbá ilé ìlú báyìí gbọ́dọ̀gbọ́ ti ara ẹ̀ a fi gbà ń báyìí yóò wà lórí àyà wa bí mo ti ṣe láti ṣe a fi lè a fi gbà mú báyìí ní ọrùn ọwọ́ kọ́pùtù alákọ̀ọ́kọ́ nìyẹn kọ́pùtù ẹlẹ́kejì ó ní pé a fi ọwọ́ ilé a fi di ìdíbà yìí mú mo rò pé adúláì àfẹ́lẹ̀ àti ti bí mú sífà mẹ́rẹ̀ ní náà nìyẹn ó bá ọjọ́ máa kí òun tó ṣe báyìí àmọ́ bí tán sí lẹ́rìí o a sì ti kọ́ fún àwọn ọ̀dá wa lóhùn gbogbo àwọn ọjọ́ máa kí òun tó wọ́n ka ọwọ́ mọ́yà tó wọ́n fi ọwọ́ ilé tí wọ́n fi ti ìfúnpá mú àmọ́ bí a sì ní kán fi hàn wá wọn kì í Ànábì sallallahu alaihi wa sallam sọ pé sọ́lù kama ra'aytumuni So, èyí jẹ́ ìṣe àmọ́ bí rí sàlámù. náà àmọ́ bí rí o, kẹ́ẹ̀tì ọwọ́ ilé gbá ibi ìmú. ó ti ẹ̀rí ní sí báyìí lórí Ṣé náà Allahu Akbar lẹ́yìn tífà tẹ́rẹ̀ ní táa sọ yẹn kò tó tí tífà ẹlẹ́ẹ̀karùn-ún mọ́ wájú méjì kọ́pù náà mélòó tífà rẹ̀ bó ti ṣe rí náà láìsàlàyé fún àwọn èyí tó bá ti àwọn sínú ẹni tó bá ti ṣe ó dákòókò jọ kó mọ́ tẹ́tẹ́ ní wọn kó mọ́ lọ kó mọ́ sọ pé àwa nípa lọ mọ́ bá òun wá torí pé ìbáadà ni ìbáadà ni tí tó jẹ́ ìbáadà àlùfáà ẹni lẹ́nu bá lè dìde ni láti jẹ́ bàdà ìwọ tó ń ṣe ló ti tó ní inú mẹ́rin wa ètò ọ̀bá ti lẹ́gbẹ̀ẹ́ tó fẹ́ mú wá ó fẹ́ tàbí tó tó ní o kò dá tọwọ́ rẹ lẹ̀ lọ́tọ́lá wájú bánàbí sọ́lá àlùsọ́lá kò tó lè tí a lè ṣe nínú mẹ́rẹ̀ẹ̀rin ó dàrí tó dáa náà ní pé dámọ́ ń ṣe nípa sípayọ bàbá ti lè fa àbúlẹ̀ṣẹ́ lè fa bàbá ti lè fa àbúlẹ̀ṣẹ́ lè yóò bẹ̀rẹ̀ pẹ̀lú kíka suratul Ẹgbẹ́ yìí ko túnmọ̀ túmọ̀ sí wípé kò ní wà al-isti'aza ko túnmọ̀ túmọ̀ sí rẹ̀ torí wà al-isti'aza wal-basmala fi kathiri min al-ahyan yakunu sirriyan ká ṣe isti'aza أعوذ بالله السميع العليم من الشيطان lọ́pọ̀lọpọ̀ ìgbà yẹ̀kúnnù sílvíkìàn jẹ́jẹ́ lèyàn mọ́ ń ṣe ṣùgbọ́n bí ó ṣe ẹ̀kìbáàrù mọ́ yóò jẹ́ àrùbí yìí ní àrígí àṣíà yáni yẹ́jẹ́ àrù ìkìrá àjíńfàtíhà kò túmọ̀ àtàràyé fún ayé pé anábì sọ́lá sọ́lá tó bá ṣe rùkún kò ní tẹ orí lọlẹ̀ orílẹ̀ òní tẹ̀ kò ní tẹ̀ lọlẹ̀ wà láàyè sọ wípù bákan náà láàyè yusufi ìṣúra ṣáwú kò ní gbórí lọ sókè wà láàyè sọ ìdìbò sí ní tẹ̀lé lọlẹ̀ tẹ̀sùfì ó ní kí rùkún torí báyìí torí báyìí ó ti hánà tẹ̀sùfì kí rùkún mọ́ kó má lọ ní dèdè kó má wà líníà pẹ̀lú orí òun ni tẹ̀sùn ó gbé e sókè so tẹ̀sùn yìí òun ni kírùkù rí báyìí bàbá àwọn ọmọ rúkú báyìí tí wọ́n sórí kọ́dọ̀ ọlọ́lẹ̀ báyìí tẹ́tí tẹ́ bá gbé igbá omi tí wọ́n lẹ́yìn yọ dànù ó ti so mo rò pé a demonstrate ẹ̀ níjòkó tó kọjá wọ̀kánà ìdá rọ́fà ara sàmù nínú rúkú Ànábì sọ́lá sọ́lá bá dìde láti rùkú rùkú ní ó dìde láti rùkú báyìí lámíyẹ́s ju àtà ayẹ́sẹ̀rù yákọ́ ìmọ̀ kò ní lọ forí kanlẹ̀ kò ní gba rùkú lọ sí sùjú yóò padà sókè padà yóò rí pé gbogbo pàkọ́rọ̀ gbogbo àwọn eegun ẹ̀yìn eegun ara gbogbo yóò padà sí normal position àtà ayẹ́sẹ̀rù yákọ́ ìmọ̀ tí tó fi dúó tó fi dúó ní òòrùn wàkánà ìgbà àrọ́fà ara sàmù ìmọ̀ sẹ́jà tánàbí sọ́lá sọ́lá tó bá gbórí sókè láti sùjú lámúyẹ̀ sùjú hátà yẹ́sẹ̀rí àpọ̀ ìdà kò ní padà lọ forí kanlẹ̀ lẹ́ẹ̀kan sí èké títí tí ó fi rí wípé òun jókòó òun sì farabalẹ̀ jókòó dáadáa ó túmọ̀ sí pé kìí ṣe nàkọ́rọ́ ti dìí nàkọ́rọ́tì bí ó ní sísọ àgbàdo adìẹ adìẹ bá ń sọ àgbàdo tí ó mọ̀ sọ pàkà pàkà pàkà ó di yorùbá ló dorí yorùbá di jẹ oníkàtọ̀ pé àgbàdo adìẹ ń jẹ àgbàdo rárá kìí ṣe yorùbá tó wà mùsùlùmí káàkiri pé adìẹ ń jẹ àgbàdo rárá adìẹ kìí jẹ àgbàdo adìẹ máa ń sọ àgbàdo ní ìyẹn gangan ní yorùbá gidi tó múnádóko ṣùgbọ́n gbogbo ẹ̀sì Yorùbá ti ń èdè tí ń kú nítorí pé àwọn tó mọ àsọ́ọ́là èdè yẹn wọ́n ti ṣe kíyàn wọ́n ti ń tán lórílẹ̀ a ti sọ wípé adìẹ jàgbàdo adìẹ ti jẹ àgbàdo adìẹ mọ́ ṣe kíyàn adìẹ mọ́ sọ àgbàdo ni yóò mọ́ sọ́bà pàkà pàkà yóò mọ́ sọ́mì ó ti yé ti ṣe sọ́jẹ́ o yóò mọ́ sọ́mì so sísọ àgbàdo adìẹ bẹ́ẹ̀ kọ́ láàṣẹ ṣe sùjú a padà sókè láti sùjú alákọ̀ọ́kọ́ ẹlòmíì tó wá fẹ́ ṣe sùjú tó mọ̀ sí pápá pápá ó ti ṣe sùjú lẹ́rẹ̀ pé ó ti borí kọ̀rẹ̀ báyìí kò ní nìde kódà bóyá ni space ti mẹ́ láàrin sùjú àkọ́kọ́ àtẹ́lẹ̀kejì bẹ́rẹ̀ tó tún sẹ̀tímítà yóò kọ́ ó ti ṣe sùjúdù náà nìyí ó ti dìde kúrò ó ti lọ ó tún fi àhà kí ló dé nínú ètò bẹ́ẹ̀ sọlá sọlámù Ibn Qayyim rahimahullahu ta'ala ó ní sọ́lì salatan ah, yaliqu bi rabbika àwọn ikhtar ila an yaliqu bi èlé ìrún tọ́nà ń pọ́ láti ẹgbẹ́ kó kí ẹgbẹ́ bá nàbí sọ́lọ́lá àríwáríwá sọ́lá ẹgbẹ́ bó ṣe sí fún yín irú yẹn ni kó kí o àwíkítà ìlàhà lẹ́lí kò dìgbà lábùkà tàbí kó o dẹ̀ lọ wá ọlọ́run ọba míì kí pàṣì bọ̀bọ̀ tó ń kí yẹn tí ó bọ̀ mánéjì ẹ̀ tí ó bọ̀ gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó gbọ́ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ mo gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́wọ̀n pé ọ́ sọ́lí sọ̀lá táyẹ̀ ní kúbi rọ̀bì kí ìrùn tọ́lọ̀wọ́ gbà tọ́lọ̀wọ́ tẹ̀wọ́ gbà tó bá ọlọ́run ọba mu tó wà nídàmú tí tọ́lọ̀wọ́ bá ti ní kó kí àrùsàrì ìlànà yẹ̀ ní kúbi tọ́lá ti kà àdúgbò dẹ̀wọ́ ọlọ́run bá mí ìbò lọ yàn lọ́lọ́run tó wọ́n bẹ̀ pàǹpà pàṣíbọ̀bọ̀ ìwò ní gbogbo rákà méjì tó bá ti kí rákà méjì lójókòó yóò sì kọsá wò wáyé tó rẹ mẹ́rin ní yóò tó sì kọsá wò kó tó di pé ó sálámà ọ̀kánà yẹ kúrò rígíláwò ìlísọ́rọ̀ wọ̀nyẹ́ ń sebo rígíláwò ní ìmùnà aliftirọ́s asàlàyé fún wa kó mọ̀ bọ̀ ń bí. àbí ìjẹ̀bú jẹ̀bú tó jẹ́ jẹ́bú jẹ́bú wa ya jókòó sí bí ìtúrọ́s afẹ́ mú jókòó ìtúrọ́s fún àwọn ìjẹ̀má oya oya gbogbo gbogbo gbogbo oya vigilant muftarisan muftarisan ìtúrọ́s sáà tìrí báyìí ìfìrọ́ṣù ni ó fi ẹsẹ̀ eléyìí ó fi ṣe fìrọ́ṣù ó fi ṣe ìṣẹ́ ó fi ìfìrọ́ṣù ni àlìkà ṣẹ́rẹ́ lẹ́yìn irun àsùbá nìkan láti mọ́jú súnfì nìkan gbogbo irun tó bá ti jẹ́ zátùrọ̀ kàtẹ́ ìfìrọ́ṣù ó túmọ̀ sí pé eléyìí láàjò ní súnfì nìkan wà máa yùn àkùbì yìí àti àwọn tí a bá àwọn tó jẹ́ mulhakot mulhakot sọláàtì sókí òun náà ni ìgbà tí a bá wà lórí ìrìn àjò táǹkì kọ́sùrù irun mẹ́rin àtọ́dí mélòó àtọ́dí méjì bá ti jókòó ní irun irun júmọ́ a mélòó ní irun júmọ́ a bá jókòó ní irun tàbá sálámà ní júmọ́ a báàbá ìlú jókòó náà láti jókòó a ní jókòó tawaruk nítorí wípé ìrun bá ń kí yẹn mélòó ni o gbogbo òun méjì tàbá ti ń kí láyé tí ò pé mẹ́ta tí ò pé mẹ́rin ìbáàjẹ́ zúúrù tí ìrìn àjò tá a wà tó fún alóore ọ̀fẹ́ láti sọ di méjì àjòkò mú fẹ́rìṣàn bá ti jókòó nù ìbáàjẹ́ júmọ́ tíṣẹ́ra ìsìláàmù sọ fún ayé pé méjì ni bó tẹ̀jẹ́ pé yẹ̀núbù àlìjúmà tó tẹ̀núbù àhìzùrù àìbẹ̀kọ́ ni ẹni tí ó bàbá júmà tí wọ́n ní yóò fi mẹ́rin yóò fi zúrù tó bá fẹ́ tí zúrù mọ́ sọ pé torí pé ó ná bá àlìjúmà tó bá ti wá fẹ́ jókòó ìjókòó alákọ̀ọ́kọ́ bó ṣe jó náà ni ìjókòó ẹlẹ́ẹ̀kejì ó jókòó mutawarrikan ó jókòó tàwárù so ìzàn lẹ́yìn súnkì júmọ́ àti kọ́sì láàjò báyìí tẹ́rí zuhur nítòkù ẹlẹ́ẹ̀kẹ́ bákanáà báyìí tẹ́jẹ́tẹ́yìn láàrin ìforíkanlẹ̀ méjèèjì bá ti jókòó ní o ó ti yé láàrin ìforíkanlẹ̀ méjèèjì ìgbàláyé wà fún wa láti jókòó alìkà alìmọ̀ṣòro dìde sókè díẹ̀ ẹ̀yà pápọ̀bá hada alìkà alìmọ̀ṣòro hada yakunu bẹ́yìn tẹ́jẹ́tẹ́yìn láàrin ìforíkanlẹ̀ méjèèjì bá ṣe jókòó ní ẹgẹ́ bí àti sàfà abúlẹ́dùn àbá ẹgbẹ́ bó ṣe gbé jáde bá ṣe jókòó ní tó rábìrì abúlẹ́dùn àbá sí ìjókòó eléyìí kí ni abúlẹ́dùn àbá pé inna ha sunnatu nabiyyikum hadihi aljinsa inna ha sunnatu nabiyyikum eléyìí inú súnà nẹ́bí sọ́lá sọ́lá ló wà ṣùgbọ́n eléyìí yóò mọ̀ wà láàrin láàrin ìforíkanlẹ̀ méjèèjì هذا الإقعاء المشروع ṣùgbọ́n الإقعاء الممنوع èyí tó rí báyìí kọ́kọ̀ fún wa òun náà ní ká jókòó báyìí inda tashahhud ó ti yé imma at-tashahhud al-awwal aw al-akhir yálà tashahhud alákọ̀ọ́kọ́ àti tashahhud lẹ́ẹ̀kejì wọ́n fẹ́ ká jókòó báyìí wọ́n fẹ́ ká jókòó muftarishan bákan náà nínú àwọn gbé ilé ìjọba ìdí ẹ̀ ó yá jókòó sáàrin méjèèjì fẹ́rí ẹsẹ̀ ìbá àti ẹdíbó tẹ́lẹ̀ áza àlìkà àlìmọ̀nà mọ́jókòó báyìí ó ti yé aláwùmọ̀ ìlà tó bá ní àlìhúzù tó bá ní àrújáre eléyìí tí a ó wà mọ̀kúbùl tó bá ní àrújáre tó wà mọ̀kúbùl bóyá torí àìlera àbí ẹsẹ̀ rẹ̀ ọ̀gbádùn àbí excuse tí ṣẹ̀dá ìsìláàmù tí a ó fún ọ nígbà lábẹ́ wípé mọ́sàtọ̀ àtùn so ilé ìká ilé mọ́jọ báyìí ẹ̀hẹ́n bákan náà dìde sókè díẹ̀ cross àwọn kan máa báyìí lórí irun ó ilé iná mọ̀mù náà ẹ mọ́jọ kò báyìí lórí irun fi jalasa àti sọ́lá tí ṣẹ̀dá Islam ti fi nígbà láàyè kẹ Dubai mọ́ Dubai yóò ó di ìdé díẹ̀ ẹ̀yà jókòó tàwárò àtàwárò yóò wà tí a bá ti fẹ́ sálámọ̀ ní gbogbo òun tó bá jẹ́ òpó mẹ́rin ní àtáyà ẹlẹ́ẹ̀kejì bá ti jókòó ni eléyìí ni àtàwárò ó di Ese eléyìí yóò yọ bí ẹsẹ̀ ọ̀tún yóò wà báyìí àbí ìgbò ìwòlódé òun náà ága tàwárùkù tàwárùkù méjì ló wà ìkan ìkéjì bẹ́sẹ̀ iṣẹ́ wáyìí kò ní kọjú sí tíblà báyìí yóò gbé wá lẹ́gbẹ̀ẹ́ báyìí tàwárùkù bó ti jẹ́ nìyẹn bárakàlá. wọ̀dáná yẹn ni a àdúró kó bá tẹ̀sẹ̀ ìtọ́ọ̀nù ó kó bá tẹ̀sẹ̀ ìtọ́ọ̀nù òun náà láti sàlàyé lẹ́ẹ̀kan yẹn ó ti òun náà ni àtàwọn àlèntìrọ́ṣì alìmọ̀mùnà àti méjì tààkùn ṣe kí ni ó ta sàlàyé then èyí tó jókòó tó tẹ̀tẹ̀ báyìí ẹlòmí yóò tún wá da agbada ọwọ́ báyìí yóò tún wá dà délẹ̀ ó kó bá túnṣẹ̀ ìbọn ó ti ẹmọ́ tí ó kó bá lórí ìrùn mọ̀rọ̀kó ti bákan náà wọ́yẹ́ ni a àyẹ̀fẹ́rì ṣàrọ́jú zero ayi ìrìnṣẹ́ pàdù náà mọ́ ọ̀pọ̀lẹ́ kan ti jẹ́gú mọ́bọ̀ ìyàmí sọ́lá sọ́lá anábì fún wa àyẹ̀fẹ́rì ṣàrọ́jú zero ayi ìtì russia tàbí Oya, àwọn ló kọjú sí kọjú sí wọn now súnmọ́ bí díẹ̀ tó lè fẹ́ sùjúdù bí tó yóò rọrùn já ṣe báyìí agbésà ìṣẹ́gbẹ̀ bend báyìí kò sùjúdù bí tó dà kún ó lè rí nǹkan sí óyá tó jù sórí ọwọ́ rẹ̀ yìí ibí báyìí ibi ọya jẹ́ sí bọ́wọ̀ rẹ̀ ṣe wà ńlẹ̀ yìí bọ́wọ̀ rẹ̀ ṣe wà ńlẹ̀ jẹ́ kí ilé ìwà ńlẹ̀ ilé ìgangan ọya jẹ́ kí wà ó ti ríwá jẹ́ kí náà wà ńlẹ̀ àhà yọ wà tí ẹ ti bó ṣe rí gbígbà tí ajá bá lóso so eléyìí mọ̀mínú ẹmọ́ jókòó báyìí ẹmọ́ tẹ̀sùn jújù báyìí lórí òun ó ti tí ẹ wà fi ìbúwọ́ yín ẹwà fi lélẹ̀ lọ iwájú bá ẹ ṣe rọ́ fún ìbùwọ́ ẹtì báyìí àhà kódà inú súnmọ́ nàbí dáhùn ẹlẹ́rẹ́bí sọ́lá sọ́lá tánàbí bá ń ṣe náà fílà tó bá ń ṣe náà wáfí wọ́n ní àwọn olóńgì ní pẹ̀lú spéèsì tí ń bẹ láàrin etí àti ibi olóńgì ní mọ́ ń gba ibi ìkọjá tánàbí sọ́lá sọ́lá bá ń tó lọ́wọ́ àwọn mùsù wọ́n lọ wọ́n gbà wọ́n lọ wọ́n gbà kọjá wọ́n mọ́ ń

anábi ní fálíyàdún mọ̀ fàkìzá ìlú ìtàn méjèèjì láti kí ni o papà pọ̀ a pa ìtàn méjèèjì pọ̀ báyìí ní sùjúdù ni láti káàpù tí káàpù bá ti close báyìí yóò close wọ ibi ni ẹsẹ̀ méjèèjì báyìí náà ṣe kí ni o a papọ̀ ó ní fálíyàdún mọ̀ fàkìzá ìlú kó mú ìtàn o kó papọ̀ eléyìí ó ní àlàyé bí ànábi sallallahu alaihi wa sallam ẹgẹ́ bó ṣe mọ́ ń tẹnu barakallahu. وينهى أن يفترش الرجل ذراعيه افتراش السفر kéèyàn dọwọ́ délẹ̀ láì ẹgẹ́ bá ṣe sí lálàyé lẹ́kan bí ìgbà tí ẹran bá jíjà tó bá lè fún ní o tó bá dọ̀wọ́ délẹ̀ wọ̀kánà yẹ́kùtù sọ́láta ìtẹ̀sí anábi sallallahu alaihi wa sallam anábi wọn ó máa ń parí ìrun rẹ̀ pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah ó sì lè jẹ́ assalamu alaikum wa rahmatullah wa barakatuh assalamu alaikum wa rahmatullah ó sì assalamu alaikum gbogbo ẹ̀ náà ló ní ẹ̀rí nínú àwọn títí hadithi ni àlàyé ìròyìn nípa abádọ́lì sọ́lá ọ̀sọ́lá bó ṣe mọ́ farabalẹ̀ tí òun àgbọ̀yí bẹ̀ bákan náà ìfarabalẹ̀ lórí àwọn orígun ìrun àtọ̀màníná fil arkani kulliha bákanáà dawamu istiftaruhu alayhi salatu wassalam bil takbir ìdónímọ̀ ìmọ̀ bẹ̀rẹ̀ ẹnu pẹ̀lú takbir àti alhamdulillahi rabbil alamin abúgbọ̀yí mẹ́rin pé àwọn bìdáyàtì súwà àwọn ìbẹ̀rẹ̀ súrà alébíṣe lákọ̀ọ̀bù àwọn súra ní ṣúra sọ pé súra tu iná àkọ́ iná tẹ́bẹ̀tẹ́ súra ẹ̀ ti lè súra ti lè nàtẹ́nà àti súra ti nàtẹ́nà ni súra tu káwùsà àìbẹ̀ẹ̀kọ́ a lè sọ pé súra tu iná àkọ́ iná jawazu dáríta àtàwọn súra tó yẹ pé àwọn nǹkan tó bẹ̀rẹ̀ súra yẹn alébíṣe lákọ̀ọ̀bù súra yẹn tí ó jẹ́ orúkọ táàmọ̀ pé súra yẹn àlìsọ yìí pé súrà tó ìzáwọ́ máa ti wà àfíà àlìsọ bẹ́ẹ̀ lẹ́jú dùgbà bákan náà ìrun bẹ̀rẹ̀ látorí Allahu Akbar tó túnmọ̀ sí wípé takbiratul ihram nǹkan táà ń ṣe ká tó ṣe takbiratul ihram takbiratul ihram yóò sọ di ìwọ̀ fún wa ìtumọ̀ rẹ̀ ní ẹ̀rù àwọn kẹta àti wá à ń jẹ ẹ̀pà à ń mumi à ń mu gààrí à ń sọ̀rọ̀ tó bá jẹ Allahu Akbar olùbàjílé ìtumọ̀ tẹ̀kìbíra fìlẹ̀ ránù yáni tẹ̀kìbírù bá ṣe tí ó sọ àwọn nǹkan tó torí pé ká tó ṣe tẹ̀kìbírù yẹn ìgbàlá ìwà kan ara takbir yóò hárìmù mọ́ pọ̀bùlá yóò sọ àwọn nǹkan tá a fi ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká tó dé díẹ̀ yóò sọ di ìwọ̀ mọ̀rọ̀gbọ́díé bákan náà tẹ̀sílìmù tá a bá ṣe òun náà ní tàhálì yóò sọ àwọn nǹkan tí yóò halal ìtumọ̀ rẹ̀ nìyẹn yóò halal rẹ̀ yóò sọ di halal tó tọ̀ ẹni sálámọ̀ báyìí àdìsí lálàyé náà lẹ́ẹ̀kan wípé gbọ́dọ̀ wípé alẹ́bí sọ́lá àtọ́là máa ń bẹ̀rẹ̀ mú pẹ̀lú alhamdulillah kò túmọ̀ sí kò ní ṣe ìlú àwọn ìdíláyé fẹ́mi láàrin ṣe ìpánu rẹ̀ sí ìlú hamdi wà náfẹ́ onígbórí sókè báyìí kò sì ní sọ orí gbodò olùrẹ̀ wà mùsẹ́wì yá máa ra bẹ́ẹ̀nà sọ àrílí wàrà sí olùrẹ̀ ó straight ó ti kò ní tẹ́kọ̀kọ̀ ẹ̀yìn kò sì nínà rẹ̀ ẹ̀yìn olùrẹ̀ ó straight pẹ̀lú ẹ̀yìn rẹ̀ alẹ́ẹ̀tìdáàlì bá dọ̀dùgbò ó sì jọ́ràn yàn

sọ́lì sọ́látán yẹ̀lì ìbòbí rọ́bìká àwíkà ìláhá yẹ̀lì ìbòbí sọ́látìká ọ̀rọ̀ ìbùkọ́ ìlú tọ́lọ̀wọ́ tí ó bá yẹ́ lóṣù wọn bákanáà ìfarabalẹ̀ lórí ìjòkó sáájó láàrin ìforíkanlẹ̀ méjèèjì ó ṣe pàtàkì ká farabalẹ̀ kára sílẹ̀ ká mọ́ kánjú ká mọ́ kánjú ká mọ́ sọ bí àgbàdo ti máa ń fọ bí adìẹ ti máa ń fọ àgbàdo mọ̀ṣùrù ìyàtù tàṣáhù ti kú lè rọ́ka àtẹ́yìn ìbófin mú ká ṣe tàṣáhù ní àrákà méjèèjì al-iftirash yakunu fi kulli julus jírísàtù al-iftirash tààtọ wípé yóò fi àtẹ́lẹsẹ̀ sí ìjòkó hmm? gbogbo ìjòkó náà ló wà fún ilẹ̀ àkíyè ìrìnàmọ̀lá ìgbàdún tẹ́sàmúlẹ̀ àyàfi àwọn ìjókòó kejì ní àwọn ìrun tó bá jẹ́ wípé òpó mẹ́rin ni wọ́n ìyẹn ìjókòó àtayẹ ẹlẹ́ẹ̀kejì láwọn ìrun tó bá jẹ́ òpó mẹ́rin àti ilé tó bá jẹ́ òpó mẹ́ta so alitros yóò mọ̀ jáza a mọ̀ jókòó litros ní sófin wà mọ́ yìí àbùdí ha mìnàjúmọ́ wọ̀sọ̀làwà tó kọ́sírí ìlmùsáfír áwọn ìlmùkír lèmùsáàtì áó lèmùsáàtì náà bákanáà ẹni tí ó bá ṣe wípé kò kírun olóko méjì sí ayi hàn tí ó fi sálámà yóò mọ̀ jókòó lèmùsírọ́ọ̀ṣì yóò mọ̀ jókòó àtàwárù nígbàtí wọ́n fẹ́ sálámà yóò olóko mẹ́rin lèmùsírọ́ọ̀ṣì yóò mọ̀ jókòó olóko méjì ó dẹ̀ tún lè jókòó lèmùsírọ́ọ̀ṣì báyìí náà ó dẹ̀ tún lè jókòó àlìkà àlìmọ̀ṣòro bẹ́ẹ̀nà sàjẹ̀tẹ̀ kò gbúdọ̀ jókòó àlìkà àlìmọ̀mú bẹ́ẹ̀nà sàjẹ̀tẹ̀ ó di kò gbúdọ̀ jókòó àlìkà àlìmọ̀mú sí ayé ha àlàúmọ̀ ilá tí ó bá ní oṣù tó ẹ pé kò rọ́ lọ́rùn ju kó jó bá náà lọ ló mọ̀ bọ́fà bẹ̀ pé ọ̀sáfùlọ́ àmọ́ sọ̀tàtù bákan náà mọ́níwàá ní ìtọ́rọ́sítàpù kọ́kọ̀ fún wa kájókòó bí ìgbà tí àforí kan lè káwá fi sùjú nígbà tí ẹranko àbìjà bá tó bá fi sùjú wa yàtúnú sọ́látà mọ̀ ní tẹ̀sílẹ̀ alẹ́bí sọ́lá àlọ́sọ́lá alẹ́bí mọ́ parí òun pẹ̀lú gbólóhùn àtẹ̀sílẹ̀ nínú àwọn fìkìríyà ilé tí ó tún jáde nínú hadithi annáhìn al-mushabahati al-hayawan al-bukhtari ìkọ̀ fún ni nípa kánà fi ìsìnkú àwọn ẹranko àbíjà anna salata نعم ترجم للتكبير هذا مذكور كما أنها تفتح للتكبير àrọ́tò aláàmù táraka salam wàlábí ẹjọ́ alìmọ̀mínà salam wọ́n ní àdíjì ìjẹ́sì padà ló jẹ́ fún àwọn èèyàn kan tí wọ́n sọ wípé alìkà báyá káàdìdì gan alìkà àbáyá káàdìdì abájá bá ń káàdìdì láti máa lọ àdíjì nínú àwọn èèyàn tó ń fagilé ìròyìn yẹn pé ó lè kàkáyà kọ ọmọ ọlọ́gbọ́n olóòtú kí làbújá ní tẹ́sílẹ̀ oníláti sálámà onígbégbó sí orí kákàdá wọ́rọ̀dá alìmọ̀bí sọ̀lọ̀mùsọ́lọ̀ gbogbo àwọn tó ń gba ìrún wá látọ̀dà àmọ́bí pátá gbogbo ọni wọ́n sàjálà ìrúgbé àmọ́bí sọ̀lọ̀mùsọ́lọ̀ tó bá ti kírun tó sàbáyá tó láti yóò sàlámù lágbára sàlámù sọ̀rọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ lọ́rẹ̀ sọ fún àlùsàlámù sọ̀látàhú ọwọ́ sí ó sọ̀látàhú. Annan nìta àkàdíjá sí àkámi sọ̀láti wà sí fàtíhà. Ipé àwọn obìnrin, àwọn náà dàrẹ jẹ́ bí ọkùnrin gbogbo ìdájọ́ ló rọ̀ mọ́ ìrun pátápátá àti ìròyìn ìrun pátápátá. Ó ti yé, bọ́kùnrin ó ti gbé ọwọ́ fáyà lóbìnrin ó ti bọ́ tí yàtọ̀ bá wá láàrin ìrùn obìnrin àti ọkùnrin ẹ̀rí ni ó sọ fún wa torí pé àrìjáàlù sàkọ́ ní bùkìtà àwọn ọkùnrin àwọn obìnrin kẹ́yìndé wọn náà ni àwọn ọkùnrin tí afghani tún lè hà ní gbogbo ìdájọ́ ẹ̀sìn pátápátá àyàfi tí tàfíìsù bá wá lápèjú ẹ̀sìn tàbáwà ní mọ́kà tàwà ní hajj àbí à ń ṣe umrah àwọn ọkùnrin wọ́n gbé ìhram àìbẹ́ẹ̀kọ́ nínú ìkọ́t wọ́n mú aṣọ ìlàbọ̀rùn méjì wọ́n rò kan wọ́n dà kan bóra àìbẹ́ẹ̀kọ́ ni obìnrin ò lè ṣe yẹ́ ohun ó ti obìnrin ò lè ṣe kódà lọ́pọ̀lọpọ̀ àwọn stéètì míì tí wọ́n táwọn èèyàn tí wọ́n lọ àwọn stéètì míì tí wọ́n káwọn èèyàn lọ sí hajj tó lọ kọ̀ǹtẹ́lì àwọn obìnrin pé kán lọ rán ìjáàb àti kìmọ́b white white white white funfun ni ni funfun lẹ́yẹ tu pé òun ó wọ̀ àwọn ilé àtúbà àwọn ọ̀nà àwọn àlọ́ lo nìkọ́ọ̀bù white àìgbàgbọ́ yẹ ẹ̀sùn ni kò sẹ́ni ẹ̀ka tó rán yín yẹn afọ yín yẹn náà tẹ̀gbáàbù yẹn náà so taxis nìyẹn pé ẹ̀yin ò ní pakájà ẹ̀ẹ̀dì ní ká tọ́tọ́ bóra ẹ̀ẹ̀dì lóró kankan àwa ọkùnrin nìyẹn ti kí o ìyẹn wà fún so gbogbo nǹkan tó wá ti gbẹ́ jẹ́ pé ó wà fún obìnrin tàbí tí ó general ruling tó wà fún ọkùnrin àtòbìnrin nọ́ọ̀sù tẹ́ẹ̀kì ló máa wá tí ó ṣe ìdìkúrọ̀ ní kúrò nínú eléyìí o àwọn obìnrin ò ṣe kí ni o wọ̀n sílẹ̀ mo rò bó díẹ̀ àhá so gbogbo ti bá ti rún pátápátá látòkè délẹ̀ lọ́sùsù lórí àhá Umu Darda Umu Darda asúgbùrọ̀ alifakíhà wọ́n gbà látọ̀dọ̀ rẹ̀ wípé káànà tó sọ́lí sọ̀látà rọ́júlì wà káànà tó fàkíhà Umu Darda asúgbùrọ̀ alifakíhà wọ́n ni káànà tó تصلي صلاة الرجل وهي فقيهة أم الدرداء báwọn ọkùnrin tí máa kírun gẹ́lẹ́ náà ló náà máa kírun wáyé àpàkìyà àbá olífíkì ìsì ni kí ni làfí bàbá mẹ́fà mẹ́ẹ̀ tàbẹ́ jáde rẹ̀ ní wípé ìtumọ̀ rẹ̀ ní wípé gbogbo sífáàtì rún pátápátá ó àmọ́mọ̀ wa rìdálán amìta ọjọ́kùnrin ni o ọjọ́kùnrin ni o gbogbo àgáàrì ló pátákátá gbogbo ìfáàtò ló pátákátá gbogbo wàjíbáàtò ló pátákátá o generalize gbogbo apátápátá apátápátá lóbìnrin òun náà gbà wípé umu dàdá káánẹ́ tùsọ́lì sọ̀láta rọ́júlì wàhíyá tàbí so kọ́lọ̀ ọ̀dà àdúgbẹ́lá fún wa ní àwọn nǹkan tó bá ti fẹ́ yọ ní kúrò nínú general rule ẹ̀yin obìnrin ẹ̀rí ló máa wá ẹ̀rí ni ó jọ yín kò nú ẹ̀ ìsìn bá nìkan lọ́gbà obìnrin ni wá ó yá máa tẹ̀sí nìkan láà irú ní ìsìn báyìí tàbá wà ní mọ́ta tí à ń sá Sàfá àti Mọ́rwà a bẹ̀rẹ̀ sáyù láti sọ́fà lọ sí Mọ́rwà ṣáwùsù kan nìyẹn tí alàmẹ́rin akọ̀rọ̀yìn àmì jírin kan iná protest kan báyìí ẹ̀ẹ́tì báyìí lọ́wọ́ tó báyìí ẹ̀ẹ́tì ogun ẹ̀ẹ́gùn dé ìlàjì ilẹ̀kùn yìí nínú protest yẹn ẹ̀ẹ́tì báyìí ẹ̀ẹ́tì wá rí mi níbi ìrìnbá bí ẹsẹ̀ bàbá bí mélòó kan ẹ̀ẹ́tì orí níbi ìsàlẹ̀ ṣẹ̀rí àsọ wípé tí ẹ bá ti débi iná yẹn ẹ̀yin ọkùnrin ẹjọ́ díẹ̀ ẹ̀rì débẹ̀ láti ibi náà ẹdé bí náà tètè ẹjọ́ ẹjọ́ obìnrin ògbúdọ̀ jọ́ ẹ̀rí ló sọ fún agbóbìnrin ògbúdọ̀ jọ́ tí ò bá sí ẹ̀rí tó ṣe taxis tó specify pé obìnrin ò ní judge àwọn obìnrin ò ní judge àwọn náà ṣe kí ni o àwọn náà judge bẹ́ẹ̀ ó ṣe arọ́múlò yẹ̀sí ó ti yé àwọn olóyìnbó pè ní protein ó ti yé ó ó trot a little bit tọ́mádé tọ́mádé bẹ̀rẹ̀ وهكذا طبعا وشوهي طبعا وأحوال àwárí ìsìsìnà fún àwọn obìnrin nípa ọ̀rọ̀ ìbáádà ẹ̀rí ló mú wọn kúrò níbẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀yẹ mọ́jọ ẹ̀rin tí ni o ẹ̀rin sáré tọ́wọ́sùn kòdù wọ́n sọ wípé ká yọ apá síta tàbá ṣe bí ni o tàbá fẹ́ ṣe ṣáókù mẹ́ta tàkọ́kọ́ ájìkú ni o ájẹjọ wọn sọ pé kó ṣùgbọ́n tá àbá ti ráwọn ǹkan wọ̀nyẹn mọ́ yàkúsù rìjáàlì yàkúsù nìta èyí tó bá fi lè mú ọkùnrin tó lè bínú ọmọ obìnrin ilẹ̀ àlè náà àtàbárí nọ́sù tí ó bá ti nọ́sù á ti jẹ kàmọ́ kánẹ̀fìn àṣìlẹ̀ àdìsí ni abúláì bin ọmọ kọlọ̀kọ̀ yọ ní àrẹ́bìsọ́lọ̀kọlọ̀ kánà yẹ́lùkọ̀ rẹ̀ ìgbà pátá àsọ̀lá àmẹ́sọ̀lá àsọ́lá tí ó bá fẹ́ kí òun ọwọ́ rẹ̀ yóò gbé sókè hásù àmọ̀tì bẹ́yìn ní ọ̀gangan èjìká báyìí ẹ̀sìn báyìí ó di sífà kan nìyẹn sífà ẹlẹ́ẹ̀kejì kó wà níbi ìsàlẹ̀ sí báyìí sífà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn méjèèjì kò sí kẹta kò sí kẹta ẹlòmíì nígbà aláà

àwọn olùmọ̀wọ́ sọ wípé kí ló kí ni ìlà torí pé ṣẹ̀rí àmọ́ alàlà kọ̀dìyàkúnà màálùmọ́ wa kọ̀dìyàkúnà màjìlúlà ṣẹ̀rí àwà mọ̀ alàlà kò bẹ́ẹ̀ sí ìjẹ́gbẹ́gbẹ́ náà sí ní ẹ̀sìn tí ò ní ìlà kan tó rọ̀ tó rẹ̀ sọ pé lẹ́yìn Allahu akbar yẹn kò sígbà láàyè ká sọ gbólóhùn mi kódà sí túmọ̀ rẹ̀ túmọ̀ sí akbar aláàgbà olùwàgbà ẹlẹ́kọ̀ọ́ tí ó lọ pé Allahu azam tí ó lè sọ bẹ́ẹ̀ Allahu azam Allahu azam tí èyàn ti dọ́wà lórí o ní ìbẹ̀rẹ̀ ẹ̀rùn kẹ́lìmọ̀ ẹ̀ wá fún wà ń bẹ̀rẹ̀ kí mo sọ fún àbẹ̀ ọ̀hún àwọn kí fi ni bí wọ́n ṣe ní káàkọ́ náà láti sọ wà lè fi gbóná míì rọ́pò rẹ̀ abadan àwọn apákan náà olùmọ́ sọ wípé ìtumọ̀ wípé ká bẹ̀rẹ̀ pẹ̀lú aláàgbára wípé kọ́kọ́rọ́ ni ó jẹ́ láti sílẹ̀kùn wọlé lọ́nà aláà sùpánù wọ̀tàlá rá ọlọ́run ìmẹ̀ ẹrù rẹ̀ mo ti dé báyìí o mo ti dé ohun gbogbo tayé tí mò ń ṣe ṣáájú kí n tó nǹkan tí yóò jẹ́ fásihù láàrin yóò jẹ́ ìkláàpù níbi tí mo ti ń bọ̀ àti fásihù síbi tí mo fẹ́ wọlé sí òun náà ní gbólóhùn kí ni o Allahu Akbar so déèyàn bá ń farabalẹ̀ lórí ìrun yóò lè mọ̀ pé àwọn àrùkàn nìyẹn bákan náà tó bá ti wà lórí rúkúrù kan tó rò wípé lẹ́yìn rúkúrù yìí èyí ìlókún kan nǹkan tí màá sọ ń bẹ̀ ní tí bá tún ti kúrò ń bẹ̀ èyí ìlókún kan nǹkan tí màá sọ ń bẹ̀ ní tí bá tún ti kúrò ń bẹ̀ èyí ìlókún kan nǹkan tí màá sọ ń bẹ̀ ní tí èèyàn bá ń ṣiṣẹ́ ọkàn iṣẹ́ ọkàn lórí ìrun tó rọ̀ mọ́ ìrun ìsìrìsáàlù bí wàsàwísù ṣẹ̀tọ̀n kéèyàn máa ní àìsìrìsáàlù téèyàn máa lọ pẹ̀lú ròyìnròyìn tíṣà ìfẹ́ ọmọ ń gbé síyàn lẹ́mí lọ́pọ̀lọpọ̀ ọgbà ìsọlá wà ákárìkì sọlá nínú òun àti níta ìrun ó máa ń ṣe tẹ̀kílì ìlú wàtáwù ṣẹ̀yàfì nínú ọkàn kò kíá ẹjẹ́ tó sọ ìyá wà lórí kíám ìyẹn ṣe àlà akbar nígbà tí ó ṣe àlà tán ó ṣe àwọn àkàr tá a láwọn ìdògbò méjì tó kọjá tó bá ti ń kà yẹn ẹni ìlú mọ̀sán fún yín pé lẹ́yìn àdúrà yóò ó ṣe àwọn òṣèlú lẹ́sẹ̀mí lálẹ́ nínú ṣẹ̀tọ́ ìrọ̀jì ní hamsidi wọnàfìdí wọnàfìdí tó bá ti ń sọ tó bá ti ń ròyìn ọ̀dẹ lẹ́yìn ilé máa sọ pé bisimilahi rahman rahim tó tí ló kàn àràfẹ́mọ̀ pé in tó kàn náà ni ìgbẹ́ tí ọkàn rẹ̀ ń rò ooo gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tẹ̀mọ̀ yí pé àmọ̀líyá tún kọ̀lìyà ọkàn ń ṣiṣẹ́ àbí ọkọ̀ ṣiṣẹ́ gbogbo àwọn àà bàbá yìí ló ń ka kìí ìkó kan tó kàjájà rí ọbẹ̀ rí tí mo fẹ́ sè mo fẹ́ lọ first gate pé mo fẹ́ lọ ra kìíní mo fẹ́ lọ lórí dátà lọ́dọ̀ àfún dátà mo fẹ́ lọ ra dàbínú lọ́dọ̀ mínísàn ó sì lọ lórí ìrún tó jẹ́ sí àwọn olùmọ̀ sọ wípé kùsùn wa lórí ìrun bó kí làwọn nǹkan táàmọ̀ fi ṣe táàmọ̀ fi dọ̀gbá kọ rẹ̀ táàmọ̀ fi de kùsùn wa lórí ìrun wọ́n nínú àwọn kan táàtùmọ̀ mọ̀ wípé a ní kùsùn a ní àfọkànsí a sì ní ìwárìrì lórí ìrun o ni nǹkan tí a sọ yìí kan tó kírun zuhur kan tó kírun zuhur wọ́n fún inú mọ́ta sí ní àsùnbà láàárọ̀ yìí súrà wo ló fi kéhùn lẹ́yìn fásíà ọ̀mọ́ tó ní kò ṣòro ọ̀mọ́ ó ní sọ pé súrà báyìí ó ní ìmọ̀mù wá fi kéhùn láàárọ̀ yìí ní sókè òjìtọ́ onígbà àwọn ìṣẹ́ tí ẹ̀mí mọ́wọ́ kéèyàn ní kùsù o náà ní wípé kéèyàn máa ní zùlùún tí a mọ́ ní lẹ́nìí wípé tí mo bá ṣe nǹkan ìtẹ́ lórí mú nǹkan ìlókàn eléyìí kò ní jẹ́ kí èèyàn mọ́ ní ìsìnká ìwàsáwí ṣẹ̀tàn ò ní máa lọ pẹ̀lú ròyìnròyìn ṣàìtàn lórí ìrun débi pé olè tó bá ń dá sí olè mọ́ lè sọ wípé yẹra káàbá ìlú kí ní àmọ̀dé ní tí mẹ́ta ni mo kí tí mẹ́rin ni mo kí tí méjì ni mo kí ha tí mo sàtàrà ṣá ìjẹ́ mo orí ìrun náà lóṣù ìrun tó tó sàtàrà o tí a ìṣàjú lè rákẹ̀lẹ̀ kẹta sí mùsàdá láàrín ìgbà ní ilé àṣòro lọ́gbà yóò nígbẹ̀ ó tún fájá ó tún tó dájì lọ́sọ̀lọ́sọ̀lọ́m tó gbogbo àwọn iṣẹ́ yìí ó ti ó tún tó kẹta bá ti ń rò pé lẹ́yìn ilé ìlú náà lẹ́yìn ilé ìlú náà ṣẹ́bọ̀ kí nǹkan táàrùn yẹn iṣẹ́ ìrún náà ni àìbẹ̀kọ́ ni iṣẹ́ ìrún ni tò nínú àwọn nǹkan tó jẹ́ ká ní ìtìbà lórí ìrún ká dẹ̀ ní kòṣíọ̀ lórí ìrún ó làwọn ṣe sí yẹn òun ló wà tábàtì kí tábàtì wà lórí orí tó kan lámọ̀ pé orígun tó tẹ̀lé àwọn iṣẹ́ wo láàtò sí bẹ̀ tábàtì kò lórí rẹ̀ àwọn tábàtì sálámọ̀ láti jáde kó lórí rẹ̀ bákan náà nínú àwọn tó yẹ pé tó mọ́ tó yẹ kí ẹ̀tún ní kùsù lórí irun àti ìtìbá lórí irun pàápàá jùlọ irun sókè àti irun mẹ́sìn àti irun ìṣà òun ni wípé kéèyàn máa kí ẹ máa ṣe ìmọ̀ tẹ̀lé àwọn màání ìtumọ̀ eléyìí tí wọ́n ń kà nínú Qur'an àwọn súwàrí tí wọ́n ń kà fún wa àwọn àyàtì tí wọ́n ń kà fún wa ká máa fi ọkàn bá ìtumọ̀ rẹ̀ lọ lórí run eléyìí yóò mọ̀ jẹ́ àǹfààní fáwọn sùn yóò ti sọnù lórí wọn ẹrùkú jàre ẹrùkú ṣùgbọ́n ni tó ń gbádùn ìtumọ̀ yẹn lọ yóò tó ẹ pé n tó ń kà ó ní nǹkan ní pẹ̀lú kíkọ̀ yóò mọ ọkọ̀kan bá ìtàn yẹn lọ yóò mọ ọkọ̀kan bá lọ yóò mọ ọkọ̀kan bá lọ yóò mọ ọkọ̀kan bá lọ ìmọ̀mù yẹn tí wọ́n ń pẹ́jù lórí irun <laughs> nígbà tó ọ̀gbọ̀n lárúbáwá tó ọba lárúbáwá ni ọmọ pé nǹkan tó ń ka ẹ̀ ó nítumọ̀ ìwọ́dẹ̀ ẹ̀fọ́ kan tẹ̀lé ó ní bẹ́ kórùkù gan ó ní bẹ́ kórùkù pàápàá kò tilẹ̀ fún wọn lọ́sọ̀lọ́sọ̀lá ìgbọ́n àwọn ọ̀rẹ́ wa nígbà táwà ní táwà ní tàwọlé à ń kí tàràwé ní haram bàtà wá kírun tán àfọ́ àbámi náà lábọ̀ ẹmọ olóòpàkèsì kẹtọ̀mọ́ ní kéni olóòpàkèsì pé púpọ̀ àwátà wà ní róòlù yẹn ó nìkan lówó sọkún òun sàkèsì pé púpọ̀ àwátà wà ní láì sáàfù yẹn ó nìkan lórí ẹ̀mọ̀ wípé àyà táàbà ẹ̀ ń kà àyà tó gba omi lójú èdè omi tó fà náà ní tèmi ní sọ́nù o torí pé in tó pa èmi lẹ́kún in tó kà ní ló pa mí lẹ́kún wọ́n á kàdà so ilé ìmọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò mọ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ téèyàn bá ti gbọ́ lárúbáwá tó fi lè kóòdì ìtumọ̀ àyà àti súrà tí wọ́n ń èyí ó sì máa ajálà àbá àrí ẹrùgbú àtẹ́tẹ́ka tó ẹrùgbú ẹrùgbú ẹrùgbú ẹrùgbú ẹ̀dàkùn ẹjẹ́ pápápápápápá ẹ̀há tẹ̀nà so ilé yìí àtúnrí múlẹ̀ yìí pé kátún kátẹ̀sán mọ́ ìgbìyànjú wa lórí àti ìmọ̀ ìtumọ̀ ìlú tí wọ́n fi kọ alìkùrán tọ́lọ̀dà àmìtẹ́lá ti sọ alìkùrán kalẹ̀ torí wípé bí èèyàn bá mọ ìtumọ̀ ìtẹ́ èèyàn ká ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n ẹ̀rọ wọn jẹ́ ní hafuran abẹ́rẹ́ jẹ́ ní hafuran lọ́wọ́ nínú tí ó jẹ́ gáyà yín anyị onye ha láti ilẹ̀ tó pin ẹgbẹ́ ọmọ rẹ̀ tó kò tó gbúdọ̀ mi lórí pé ṣe ìtumọ̀ rẹ̀ láì rí lógún kùrán tàbí Yusuf Ali ó ti yé kùrán ilé ìbò so láì rí tó ní tí mo háì bóòmù ti fẹ́ mọ ìtumọ̀ rẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ ó lọ parí ìgbà tó ṣe ní ìrọ̀rùn fún ẹnìkọ̀kan wa wọ́n ìgbà kábàrà ní rúkọ̀ ìgbà pátá àsọlá lábẹ́ ìsọ́nà fún àbá bẹ̀rẹ̀ ní yóò ṣe aláwọ̀ yóò ṣe rọ́bọ̀ وإذا كبر للركوع طبعا لو ركوع يشرفه وإذا رفع رأسه من الركوع طبعا قول ركوع يشرفه رفعه من كذلك yóò gbé ọwọ́ sókè láwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yìí ó ti ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin ní àtàṣáhùdù àwùkọ́ àwọn àtàṣáhùdù àwùwáyé àtàṣáhùdù alákọ̀ọ́kọ́ tó bá ti fẹ́ẹ́ dìde yóò gbé ọwọ́ rẹ̀ yóò gbé sókè ojúyé bó ti lẹ̀jẹ́ wípé àwọn ẹ̀rí mi wà tó dẹ̀fẹsẹ̀ ńlẹ̀ wípé gbogbo tẹ̀kbírì náà ni rọ́pù wà ń bẹ̀ wọ́wọ́ ojúyé ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ni ó fẹsẹ̀ rinlẹ̀ bákan náà wàkọ́ọ̀lá sẹ́mi aláwọ̀lùmọ̀ ìhámìdáwó rabbana walakal hamd wàkọ́ọ̀lá sẹ́mi aláwọ̀lùmọ̀ ìhámìdá rabbana walakal hamd rẹ́sọ́lá àlùsọ́lá tó bá sọ wípé sẹ́mi aláwọ̀lùmọ̀ ìhámìdá yóò tó sọ wípé rabbana walakal hamd yóò sọ bẹ́ẹ̀ wàkánà láàyè fàlùdá àlùká fi sujud wọ́n náà rẹ́sọ́lá àlùsọ́lá kò ní sọ bẹ́ẹ̀ ni kò ní ṣe bẹ́ẹ̀ ni sùjú pé tó bá fẹ́ lọ orí kalẹ̀ ni wọ́n sọ pé kò ní ṣe rọ́pù ó ti ṣùgbọ́n àdídì ní wà tó ṣe ìbáàtù ní pé àrọ́pù fi kú lè tẹ̀sí ó ti gbogbo tẹ̀sí bàbá ti ṣe náà láàmọ̀ sí sínú láàmọ̀ ṣe rọ́pù yẹn lẹ́yìn ó ti sọ ilé ìlú àlàyé tí ó wà pẹ̀lú ògbọ́n tó bá di ah, ìjòkó tí tó ń bọ̀ nígbà ìtàálà àmọ̀ta ọmọ̀táì tó wà ní abẹ́ ọ̀rọ̀ yìí àmọ̀ta ọmọ̀táì tó wà lábẹ́ àdẹ àwọn òbèrè báwọn èèyàn bèèrè ní kọjá tábàtà ọmọ̀táì ní jòkòtò lọ nígbà ìtàálà pẹ̀lú lábẹ́ àmọ̀sáì pàfẹ́kà rí yóò dáhùn apá kan fúráwọn lè yẹn mú di mo lè síta yóò dáhùn apá kan nínú àwọn ìbéèrè tí àtúntò wọn lẹ̀ táwọn yẹn ti béèrè nínú láì sàálà. bákan náà ẹnú ìgbọ́lọ̀ tí ó bá di ọ̀la tí wọ́n máa ń kà fún wa láti rò síra rẹ̀ á lè sọ̀rọ̀ ká mú síra rẹ̀ táàbì tó mú àlùmọ́dá fi àkàm méjèèjì tó ká wá pẹ̀lú ìrọ̀lá ní ọ̀la tí ṣe ọjọ́ wẹ́lẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله